obìnrin tó bá lo gel kó fọ gel yẹn dànù kó tó di pé yóò ṣàlọ́lá ìyẹn ló fọkànbalẹ̀ jù ẹtì yẹn wallahu ó dàbí ìgbà tí èèyàn bá lo kìnìún náà ni tó bá lo paint sọ́wọ́ ẹtì yẹn so kóbìnrin tó paint kì í ṣe haram bọ̀jú kan gbìyànjú pé tó bá ti fẹ́ kírun tó bá ti fẹ́ ṣàlọ́lá yóò máa ha bá ti fẹ́ kí ṣubú yóò ha bá ti fẹ́ kí tó bá ti sálámọ̀ tán tó yẹn náà fìlà yóò lè padà tó bá fẹ́ kí zoro yóò tún ha tó bá sálámà tán yóò lè tó bá fẹ́ kí asiri yóò tún ha tó bá sálámà tán yóò lè tó bá fẹ́ kí mọ́gìrì yóò tún ha tó bá sálámà tán yóò lè tó bá fẹ́ kí ṣá yóò ha tó bá sálámà tán yóò lè èyí bá léwu yóò lè ní àlésùn tílẹ̀ bá ti mọ́ yóò ha bó ṣe jẹ́ ni wallahu alam.